هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با أترى لك كي لان با أترى جنجة لان fún wa síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olórí ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ alkiyama ẹ̀rí alámọ̀rí tí a ń gbéyàwó lọ ilé tó yẹ sí pé a fẹ́ so ẹnu gbogbo ẹ̀ papọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ al-udhr bil-jahl ọ̀rọ̀ nípa wípé ká fúnyàn ní àwíjàre aláìmọ̀kan lórí àwọn nǹkan tó bá ṣe tí ó dá nínú ṣẹ̀ríà ọlọ́ọ̀ba nǹkan tó bá ṣe tí ó dá nínú ẹ̀sìn ọlọ́run bá káwòye sí àìmọ̀kan káṣù torí báyìí kágbédájọ́ kúrò lórí ẹni tó yẹ kágbédájọ́ lé lórí nítorí pé a rí gẹ́gẹ́ bíi pé àìmọ̀kan rinlẹ̀ fún kò nímọ̀ nípa nǹkan tó ṣe nínú ẹ̀sìn kò nímọ̀ nípa ìjáburú ẹ̀ kò nímọ̀ nípa àìtọ́ ẹ̀ eléyìí tó yẹ pé a ń gbé àwọn ẹ̀rí yẹ̀wò lórí ẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan inshallah ta'ala afẹ́ sọ àwọn ọ̀rọ̀ náà lẹ́nu papọ̀ tó jẹ́ sí pé a fi ma báwo ni a ṣe ń lò pẹ̀lú àìmàkan nínú Islam ǹjẹ́ gbogbo tí àwọn èèyàn bá pè láìmàkan náà ní àìmàkan ǹjẹ́ gbogbo ẹni tí ó bá sọ ipálá ìmọ̀kan lòun òun náà ni ṣẹ̀ríà gbà ipálá ìmọ̀kan ni ǹjẹ́ gbogbo ààyè gbogbo èèyàn gbogbo agbègbè gbogbo ìlú òun náà láti lè máa fi àìmọ̀kan rinlẹ̀ fún èèyàn gbogbo àwọn eléyìí òun náà nìkan tí ilé tí a ṣe ń bábọ̀ láti àsìkò díẹ̀ sẹ́yìn naam ya ikhwanana ọ̀rọ̀ al-'udhr bil-jahl ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé ó wúwo gan nínú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa gbédàjọ́ léèyàn lórí ó gbọ́dọ̀ máa ọ̀rọ̀ tí a ń sọ yìí ó gbọ́dọ̀ gbàgbọ́ yẹ́ e dáadáa kó mọ bí kìtàbù wa sunna bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ nǹkan wọ̀nyí kó dẹ̀ mọ bí àwọn àfáà sunna bọ́n ṣe máa ń rìn lórí ẹ̀rí nípa àwọn àlámọ̀rí síwájú kó tó máa gbé ìdájọ́ léèyàn lórí gbogbo ẹnikẹ́ni tí ó bá ma àlámọ̀rí yìí tó bá ń gbé ìdájọ́ léèyàn lórí irú ẹni báyìí aláṣejù èèyàn ni ẹni tí ń jẹ́sẹ́ tọ́lọ́wọ́n bá lè kẹlẹ́ òun rán ni síwájú kíyàn tó lè pèyàn ní káfìrí àbí síwájú kíyàn tó lè pèyàn ní oníbídà àbí síwájú kíyàn tó pèyàn ní ẹlẹ́ṣẹ̀ fásik síwájú kíyàn tó gbé àwọn àdájọ́ ilé yàn lórí àwọn kankan bẹ tí a gbọ́dọ̀ wòye sí àwọn kankan bẹ tí a gbọ́dọ̀ fojú ìfọ́síwẹ́wẹ́ ojú tó kúnná ojú jìnlẹ̀ tá a gbọ́dọ̀ fi wò síwájú ká tó máa gbédàjọ́ léèyàn lórí a kí ń gbédàjọ́ ìsìláàmù léèyàn lórí pẹ̀lú hamasa pẹ̀lú gbónára pẹ̀lú tara a kí ń fi gbédàjọ́ léèyàn lórí kódà kọjẹ́ pẹ́ ni ẹ ṣe kúfùrù kódà kọjẹ́ pẹ́ ni ẹ ṣe kèfèrí abẹ́ni ẹ sọ̀rọ̀ kèfèrí abóṣiṣẹ́ ẹbọ abóṣe ọsọ̀rọ̀ ẹbọ àníjẹ́kára tàwá tayo àlà tàbí sáréwá gbédàjọ́ lè lórí ọlọ́run bá alékẹ́lẹ́ gbé àwọn mẹ́jẹ̀mú kàkalẹ̀ tọ́lọ́run bá alékẹ́lẹ́ ní ká wò síwájú ká tó gbédàjọ́ léèyàn wa qalbuhu mutma'innun bil iman agbọ́dọ̀ wó sí kẹsẹ̀kún jẹ́ ni yí pa ni ṣé keje mọ́kọ́rọ̀ ṣe kò ń sẹni tàà jẹ nípa ni Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ṣé kèé sẹni tó gbàgbé ni ṣé kèé sẹni tó ṣàṣìṣe ni gbogbo àwọn eléyìí báyìí òun náà ni ọlọ́wọ́n bá ní káwò bákan náà ṣe sí rasula ذلك بأن الله لم يكن مهلك القرى بظلم وأهلها غافلون ذلك بأن الله لم يكن مهلك القرى بظلم وأهلها غافلون gbogbo àwọn ilé ìbá ìrọlọ́wọ́ bá lékẹ́ ránkáwò sókò ń ṣe ẹni tí ó sí áyàtú ilé ìrán pè ní almutaawil ṣe kò ń ṣe ẹni tó ṣe ta'wil tó sí áyàtú tó sí àrífì gbọ́yé tó wá fà tó fi jẹ́ sí pé àsìgbọ́ àyà àbí àsìgbọ́ hadith òun ló fi mú dájọ́ wá gbogbo àwọn eléyìí báyìí la ní láti wò dáadáa síwájú kí a tó lè gbé dájọ́ lé yẹn lórí tó fi jẹ́ sí pé ó rinlẹ̀ nínú manhajú àwọn alùsùnà jama'a yí pé laysa kullu man waqa'a kufri waqa'a al kufru alayhi kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kó sínú iṣẹ́ kúfúrú àbọ́rọ̀ kúfúrú náà ló òun náà ni kúfùrù máa ṣẹlẹ̀ lé lórí kò ń ṣe gbogbo ẹni tó bá ṣe kúfùrù ni kúfùrù máa ṣẹlẹ̀ lórí laysa kullu man waqa'a fil kufri waqa'a al kufru alayhi wa laysa kullu man waqa'a fil bid'ati waqa'at al bid'atu alayhi kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kó sínú bídá náà lóní bídá laysa kullu kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pòkí òun náà ní jẹ́ pòkí ẹ́ so ó ní àwọn bọ̀wábìkọ̀ ó ní àwọn òfin ilé tó yẹ sí pé ọlọ́run ọba àlíkíọlá ní kí yá ṣe àgbéyẹ̀wò ẹ̀ síwájú kí á tó gbé ìdájọ́ lé lórí so ibà nìsì náà mo fẹ́ kí a lo tíra yìí ẹ̀rìdùl jahal A'ridul Jahl òun náà ni tíra yìí ni mo fẹ́ kí a fi ṣe àlàyé ìparí lórí ọ̀rọ̀ tá ń sọ yìí torí pé tíra yìí wọ́n dìdí kọ odidi tíra yìí more than 600 pages more, more than 600 síra tó lé ní ewéèwé ọgọ́rùn-ún mẹ́fà òun ni wọ́n tó lé ní ewéèwé ọgọ́rùn-ún mẹ́fà ní wọ́n kọ lórí ọ̀rọ̀ al-Jahl ọ̀rọ̀ nípa ìmọ̀kan ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ kí náà ń pè láìmọ̀kan gan àti pé báwo ni ṣẹ̀ríà ṣe ń lò pẹ̀lú àwọn aláìmọ̀kan àti pé ta ni a fi àìmọ̀kan rinlẹ̀ fún ta là nípa ìmọ̀kan rinlẹ̀ fún in tí wọ́n kọ lórí ẹ̀ afá yìí Abul Ula Rashid ibn eh, Abil Ula Abul Ula Rashid àwọn ni wọ́n kọ tíra náà afáwa sheikh salih alfauzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala wa ra'a wa matta abi ilumi afáwa afágbàyí wọ́n buwọ́lùwé náà lẹ́yìn tí wọ́n gbé yẹ̀wò látòkè délẹ̀ tí wọ́n kàá tí wọ́n wò dáadáa tán wò fínífíní wọ́n buwọ́lùwé náà pé tíra tó dáa ní tí gbogbo wa lè máa kà tó ní bámu sí ojú ọ̀nà àwọn sálàfù tó wà ní bámu sí orí àkídà ahlùsúnnàtí wal jama'a àwọn náà buwọ́lu tíra náà pé tíra náà kọ́ àwọn ti gbé yẹ̀wò látò kìdílẹ̀ àwọn sì rí pé gbogbo tó wà ní tíra náà ó ṣe dédé ó ṣe dọ́gbandọ́gba ó ṣe kòǹgẹ́ sí ojú ọ̀nà ahlùsúnnàtí wal jama'a wọ́n ní torí bẹ́ẹ̀ ká máa ká lọ wọ́n ní kò séwu bẹ́ẹ̀ so tíra náà mo fẹ́ kí a ṣe àwọn àgbéyẹ̀wò àwọn sí kan bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan tí a fẹ́ sàlàyé nípa rẹ̀ yìí tá bá lọ wò láti page 26 nínú tírà náà so tá bá lọ wò page 26 a bá wọn ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀ mo ní tírà yẹn wọ́n pè ní aridul jahal li sheikh abil'ula bin rashid abil'ula tabalawo page 26 wani wa mimma qarrarahu al-ulama anna al-jahla la yakunu udhran mutlaqa وإلا كان خيرا من العلم قال الشافعي رحمه الله تعالى لو عذر الجاهل لأجل جهله لكان الجهل خيرا من العلم إذ كان إذ كان يحط عن العبد أعباء التكليف ويريح قلبه من ضروب التعنيف فلا حجة للعبد في جهله الحكمة بعد التبليغ والتمكين لئلا يكون للناس على الله حجة بعد الرسل تبا لو نترى المنثور في القواعد للزركشي أبا أورة موسى يابا به نعم وني نكتي وافا ومما قرره العلماء نكتي وافا في الرنيلي àwọn àfáà súnnà ridwanullahi uh, rahimahumullahu ajma'in wa hafizallahu ahya'ahum kọ́lọ̀wọ̀n bá alékẹ́lá kọ́ bá kí àwọn tó ti kúnnà wọn kọ́lọ̀wọ̀n bá alékẹ́lá kọ́ dẹ̀ bá wa sọ àwọn tí wọ́n ṣẹ́kù kọ́lọ̀wọ̀n bá kọ́ bá wa sọ wọn lórí ẹ̀sìn kọ́lọ̀wọ̀n má jẹ́ kí wọ́n kú lójú ọ̀nà annabi sallallahu alaihi wasallam àtàwọn àtàwọn náà ilaha illallah àwọn àfáà súnnà lẹ́yìn tí wọ́n sì àgbéyẹ̀wò gbogbo àwọn ẹ̀rí tó wá nínú al-Qur'an tí wọ́n kó owó ẹjọ́ wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì àwọn ẹ̀rí tó wá lẹ́yọkọ̀ọ̀kan eléyìí báyìí yóò dàbí pé eléyìí báyìí fẹ́ rí báyìí eléyìí báyìí náà tó pa eléyìí papọ̀ mélé yìí bó ṣe wá nù hadithu yìí tó wá náà ya Qur'an yìí àwọn ìdájọ́ báyìí àwọn ìdájọ́ báyìí ńlá nígbà tó jẹ́ sí pé gbogbo àwọn ẹ̀rí tó bá wá tó bá rìn lẹ́rìn lágbọ́dọ̀ lò àwọn àfáà sọ pé i'malu dalil awla min ihmalihi kí a lo gbogbo àwọn ẹ̀rí ká lo ẹ̀rí tó wá gbogbo ẹ̀rí tó bá wá ká lo gbogbo ẹ̀ ká fi ṣiṣẹ́ ṣe ká má lo apákan tì أولى من إهماله nígbà tó jẹ́ sí pé a ní rólé apákan kádá apákan sí a sì ní pa apákan gbọ́ka bí apákan jù sílẹ̀ أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون a gbọ́dọ̀ gba apá kan tíra gbọ́ ká fi apá kan lẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣerú eléyìí báyìí tó yẹ́ sí pé apá tó bá fẹ́nú ẹ̀ mú nítorí ìdájọ́ tó fẹ́ gbé kalẹ̀ àwọn eléyìí tó bá fẹ́nú ẹ̀ mú ní gbogbo ẹ̀rí tó bá wá pátápátá lágbọ́dọ̀ lò lágbọ́dọ̀ wòye sí lágbọ́dọ̀ gbéyẹ̀wò gbogbo ẹ̀ láti gbọ́dọ̀ lò agbọ́dọ̀ pápákan tí ká lò apákan ṣùgbà táwọn àfá tí wọ́n gbé tọ́sí àgbéyẹ̀wò àwọn ẹ̀rí wọ̀nyí tó wá lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan ibi báyìí ààrẹ tó kó sí kèfèrí wọ́n sì nírú ẹni báyìí ọ̀dọ̀ mọ́ná ni a sì rẹ́ni tó wọ́n ní torí wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní kò dọmọ náà kò di kèfèrí òun náà ọ̀rọ̀ kèfèrí ló dẹ̀ sọ iṣẹ́ kèfèrí lòun náà sọ ló ṣe èé ṣe kí ló fà á tó fi jẹ́ pé ẹni tó yẹ pé tó fi jẹ́ pé ní alákọ̀ọ́kọ́ dọmọ náà kẹ́ni ẹlẹ́ẹ̀kejì ọ̀dọmọ náà kí ló fà irú nǹkan tí ń bẹ lára ẹni ìbá ń bẹ lára ti ẹ̀ náà kódà kó jẹ́ sí pé ó láláì màkà lòun irú ẹni báyìí kọ́ o kèfèrí ní ọmọ jẹ́ àmọ́ tó bá yẹ pé tẹni tí òun náà jáláì màkà yìí tó náà sọ̀rọ̀ kèfèrí àbójíṣẹ́ kèfèrí tí ò torí ẹ̀dọ́ ma náà tí ò torí ẹ̀jáde kó nú ẹ̀sìn yìí fi dọmọ tí ò dáde kó nú ẹ̀sìn ti rí lára ẹni yìí náà òun náà tó ń ti in náà ṣe kò ní ma jẹ́ kèfèrí torí pé ìgbà míì ẹ̀rọ àwọn ẹ̀rí kan tó sọ pé ah, àwọn èèyàn kan dọmọ náà wọ́n sà wọn sẹ́bà wọ́n sà wọn sẹ́bà yìí tẹ́yìn ó sì máa rò pé ah, aláìmọ̀kan ni wọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n mú àìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre fún wọn ẹ sì máa rá wọn kan tó ẹ́kún wọ́n ṣerú iṣẹ́ náà àwọn òsì dọmọ náà tí ó lè ti mẹ́rin wá náà lórí àwọn pé a rí àwọn tí wọ́n sọ̀rọ̀ kúfùrù kò ibá nísìn lásìkò anábi sallallahu alaihi wasallam tó ń jẹ́síké tó ń ti bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam ọba islam wọ́n jẹ́ tó ń ti bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam ògbédàjọ kún wọ́n di kèfèrí lé wọn lórí àti máwọn ẹ̀rí ẹ̀wá ní jẹjọ nínú àwọn nǹkan táwọn afáwà fi rinlẹ̀ andal wọ́n ní kò ní máa jẹ́ àwíjàre ní gbogbo gbà o àkàn ní jùlẹ̀ bọ́rọ̀ gidi wípé aláìmọ̀kání aláìmọ̀kání kọ́ máa jẹ́ sí pé àìmọ̀ká àìmọ̀ká ní gbogbo gbà náà láma fi wá àwíjàre wọ́n ní aljahlu la yakunu udran mutlaqa wọ́n ní ní gbogbo gbà ni àìmọ̀ká máa ń jẹ́ ẹ̀rí gbogbo gbà kọ́ ni àìmọ̀ká máa ń jẹ́ àwíjàre fún yẹn wà ílá wọ́n ní tí ó bá rí bẹ́ẹ̀ ni tí ó bá lọ rí báyìí ni tó jẹ́ sí pé gbogbo gbàlà ìmọ̀kan ma jẹ́ àwíjàre fún yàn kúrò níbi pé kéèyàn má rí bínú Ọlọ́run Ọba kana khayran min al-ilmi a jẹ́ sí pé àwíjà àìmọ̀kan gan fẹ́ ló máa ń jí àwíjàre fún yàn a jẹ́ sí pé ìmọ̀ ọ̀ràn ni àìmọ̀kan lọ́dà

qala shafi'i rahimahullah alimamu shafi'i kọlọ̀ bá kọba kẹ wọ́n sọ pé law udhira al-jahilu li ajli jahlihi wọ́n ni tó bá jẹ́ sí pé gbogbogbà náà ni tó bá yẹ pé à ń fún aláìmọ̀kan à ń fún láwíjàre nítorí àìmọ̀kan rẹ̀ lakana al-jahlu khayran min al-ilmi a jẹ́ sí pé àìmọ̀kan gan ó tún wá lóore jùmọ̀ lọ́niyẹ́wò idh kana yahuttu 'ani al-'abdi a'ba at-taklif nítorí pé àìmọ̀kan yóò máa gbé kúrò fún èèyàn ẹrù ìlà ẹ̀sìn bọ̀yàn lọ́rùn àìmàkó sọ̀kalẹ̀ kúrò lórí yàn pé àti ah, òkúkú máa gbogbo ẹrù pé ọlọ́run ní kó gbogbo ẹ̀ àìmàkó bá sọ̀kalẹ̀ pé àìmàkán ráyàn lẹ́rù nù àìmàkán dalábàárù nìyẹn wọ́n ni wàyúrí ìṣùkọ́lbàhù wọ́n ni bákan náà àìmàkán yóò máa fi ẹ̀mí èèyàn balẹ̀ yóò máa mú ẹ̀mí èèyàn nísinmi èèyàn ní wulẹ̀ páyà kankan mọ́ ṣe bá nísin àìmọ̀kan ṣe pín ni o yóò fi ẹ̀mí èèyàn balẹ̀ kúrò níbi wàhálà wọ́n ní àìmọ̀kan wa yurihu qalbahu min durubi ta'nif

gọ̀kú nífẹ́ mà kí gbogbo ẹrù wàhálà mọ́sùmọ́tọ̀ yìí kó lè kú lọ́rùn wa Imam Shafi'i ní bí ó ti wá rí nìyẹn o fala hujjata lil abdi fi jahlihi al-hukm ba'da at wa tamkin wọ́n ní kò sí ẹ̀rí bẹ́ni kankan kò sí ẹ̀rí bẹ́ni kankan lórí àìmọ̀kan rẹ̀ nípa ìdájọ́ ìdájọ́ ẹ̀sìn ba'da at-tabligh lẹ́yìn tí wọ́n ti mú iṣẹ́ dógóngó wàtẹ̀mkín lẹ́yìn tí wọ́n ti fi èdí ẹ̀sẹ̀ múlẹ̀ kò sí àyùmọ̀kan kò sí tẹ́nìkan lè wípálá ìmọ̀kan lòun máa o bọ́ bá wípálá ìmọ̀kan ní ọ jẹ ìyà torí pé ó ti rọrùn fún ọ láti lọ wádìí ẹ̀sìn ọlọ́run ba ó máa máa wádìí ẹ̀sìn ọlọ́run ba torí pé ò níkan ṣe ni ò fẹ́ sẹ̀sìn ọlọ́run so wọ́n èyí gbà yíò gẹ́gẹ́ bí àìmọ̀kan wọ́n ni li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul kó má bàa sí ẹ̀rí fún àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba káwọn èèyàn má bàa rí ẹ̀rí lọ́lọ́run ọba lórí lẹ́yìn tọ́lọ́run ọba dégla ti gbàwọ̀n jíjẹ́ jù ni ọ̀rọ̀ yìí abà nínú al-Manthur fil Qawaid liz-Zarkashi abàmbẹ̀ naam wọ́n bọ́rọ̀ náà lọ wọ́n ni waqad farraqa al-ulama bayna jahli muslim bi ahkam islam fi dar islam àwọn àfáà súnnà wọ́n ṣe yàtọ̀ wọ́n ṣe yàtọ̀ láàrin àìmọ̀kẹ́ mùsùlùmí sí àwọn ìdájọ́ islam fi dáril islam wọ́n ṣe yàtọ̀ láàrin ẹni tó ń gbélú islam tó bá ń sọ pé wọ́n ma òun ọmọ òun jálá ìmọ̀kan nípa àwọn àdájọ́ islam òun dẹ́ ń gbélú islam kí a máa gbé lọ rísìn kó ní wọn mọ̀ pé òun jọ́ra yẹn nílọrin sá tọ̀ tọ ń pèrún káàkiri tó ń pèrún káàkiri kí wá nílọrin pé èmi ò mọ̀ pèrún wá èmi ò mọ̀ pèrún jọ́ra yẹn àbí ńlọrin gẹ́rin èmi ò mọ̀ ọ mọ̀ pé zì náà tí ah yọrọ o so àwọn afọ sí yàtọ̀ láàrin ẹni tó yẹ́ sí pé Islam so ibà nísìnyí ṣé àìmọ̀kan ṣé yọ́ máa rìnlẹ̀ fún ẹni báyìí náà àbí kò ní rìnlẹ̀ fún wọ́n sì yàtọ̀ láàrin ẹ̀ àtẹni tó yẹ́ pé ó ń gbé darul harb ẹni tó yẹ́ pé ó ń gbé lu àwọn kèfèrí tí wọ́n ti ń gbógun ti ẹ̀sìn ìlú tí èsè lu Islam ló ń gbé àwọn àfáà ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì pé tá a bá ti ẹ̀gbá ilé gẹ́gẹ́ bí aláìmọ̀kan nítorí pé ibi tó wà kò sí àyè láti jẹ́ kí ẹ̀sìn tàn ká ń bẹ̀ wọ́n ń gbógun tẹ̀sìn a lè fi a lè gbà fún ẹni tó yẹ́ pé òun gbé nílùú tó yẹ́ pé Islam fọ́n ká ń bẹ̀ àwọn afá sí yàtọ̀ láàrin gbogbo àwọn nǹkan wọ̀nyí naam wọ́n ni wàkọ̀dì farrakọ̀lù ulama bayna jálil muslim bí ahkamil islam fi dáril islam falam yà ẹ̀tẹ̀bì rúhù ẹ̀dọ̀n wọ́n gba ìmọ̀kan ní àwíjàre lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń gbé ìlú tí islam tàn kánbẹ̀ ó ń gbé agbègbè tó yẹ pé islam fọ́n kánbẹ̀ wọ́n gba ìmọ̀kan gẹ́gẹ́ bí àwíjàre fúnrẹ́ níbẹ̀ bí kìláàfi jahlihi fi dáril harb yàtọ̀ fún ẹni tó yẹ pé ìlú àwọn kèfèrí ló ń gbé ìlú tó yẹ pé wọ́n ń ja ìsìláàmù lógún bẹ̀ ni kò rọrùn láti fán ìsìláàmù ká níbi ìlú náà wọ́n ni ẹni tí bá ń gbérú àwọn ìlú méjèèjì wọ́n yàtọ̀tọ̀ síra wọn àwọn àfáwọ̀ máa mú àìmọ̀kan ìsìláàmù فإنه يعتبر عذرا على تفصيل ẹni tí bá ń gbé darul harb a máa gba àìmọ̀kan rẹ̀ gẹ́gẹ́ bí àwíjàre pẹ̀lú fọ́síwẹ́wẹ́ kìí ṣe pé gbogbo àìmọ̀kan lòun náà lè mú wátá gbà ó ní fọ́síwẹ́wẹ́ wa dhalika li islam mahallun li shuhratil ahkam wọ́n ni tọ́fà ni pé ìlú islam mahallun li shuhratil ahkam wọ́n ní ààyè kan ló jẹ́ fún ìgbajúmọ̀ àwọn àdájọ́ islam àwọn àdájọ́ islam yóò gbajúmọ̀ nílùú islam abẹ́ẹ̀kọ́ ni ìlàfí ń pè nínú islam torí pé ìlú tí ààyè gba ẹ̀sìn ń bẹ̀rin ẹ̀sìn ó rárá nàtán àwọn àdájọ́ islam ó gbajúmọ̀ nílùú náà bí khilafi daril harb yàtọ̀ fún ìlú kèfèrí tó ń ja o tí ẹ̀ lè rí ẹni tí ó kọ ẹlẹ́sìn bẹ́ẹ̀ so ó yàtọ̀tọ̀ síra wọn wọ́n ní fa innaha laysat mahallan li shuhrati ahkam al-islam eléyìí báyìí wọ́n ní kìí sí ààyè tí a ó kìí sí ààyè tí ó gba ẹ̀sìn láyè láti pé kí àwọn ìdájọ́ islam kó fọ́ká mẹ́ wa wọ́n ní li anna dar al-harbi laysat bi mahalli ليس بمحل استفاضة بأحكام الإسلام wọ́n ní kèéṣì wọ́n ní ìlú àwọn kèfèrí tó ti gbógun ti islam kèéṣì àyè ibi tí ìdájọ́ islam ti lè máa flow naam فيعتبر الجاهل بالخطاب عذرا لأنه غير مقصر في طلب الدليل wọ́n ní irú àyè báyìí àìmọ̀kan àgbà ẹgẹ́ bí àwíjàre fún yàn wọ́n nítorí pé ẹni tó wà nínú ìlú náà kèésa lásètò níbi ìwá ẹ̀rí kèésa lásètò kèésa ẹni tó jókòólẹ̀ tẹ́tẹ́rẹ tí wọ́n ń kéde ẹ̀sìn ọlọ́run ọba tí gbogbo ìdájọ́ ọlọ́run tó jókòó sí pàtà látàárọ̀ dilẹ̀ sú tó jókòó sọ́jà tuntun àbójókòó sádùgbò wọn náà ní ń tagi odò sádùgbò wọn ní ń tẹja odò sádùgbò sọ́fíìsì wọn kọ̀wá bí ó ṣe mẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ká wọ́n ní irú ẹni báyìí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ fúrú èèyàn báyìí òun tí ẹ̀ kò ṣe taksir kò sàṣẹ́ tó níbi ma wá ẹ̀rí bal kò rí ni kò rí ni kò rẹ́ni tí ó kọ kò gbogbo agbára ló sà kò rí ààyè ibi tí yóò ti ma ẹ̀sìn nítorí pé ìlú tó wà ìlú tó yẹ pé ààyè gba ìsìláàmù bẹ̀ ni wọ́n ní wà innama já من قبل خفاء الدليل في نفسه حيث لم يشتهر في دار الحلب بسبب انقطاع التبليغ عنهم وني أي مكان رج أوى labala wípé ẹ̀rí pamọ́ fún ni ẹ̀rí ló pamọ́ so ẹbá ní sin wọ́n ní nítorí pé ẹ̀rí yìí kò hàn nílùú tó ń gbé nítorí sábàbí pé ìfọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá ká ìmẹ́sìn ọlọ́wọ́n bá dógóngó ó ti gé ó gé fún wọn wọn rí ẹni tí ó jí sí ọlọ́wọ́n bá fún wọn wọn rẹ́ni tí ó kọ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé ìlú tán wà ìlú ọ̀tá ìsìláàmù ni tó yẹ kí wọn gba ìsìláàmù láàyè rárá láti yé kí ìsìláàmù gbé rí mbẹ̀ wakọ̀dí nákọ̀lá az-Zuhayli anil fuqaha qawlahum li'anna dar al wal ilmi biha wọ́n ní afáwa az-Zuhaili wọ́n gbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa fiqh wa wọ́n ní li anna dar al-harbi laysat bi mahallin li shuhrati al-ahkam wọ́n ní torí pé ìlú tí èsè ìlú islam kìí ṣe àyè tí àwọn ìdájọ́ islam ti lè hàn kìí ṣe àwọn àyè tí ìmọ̀ ti lè fọ́ká kìí ṣe àwọn àyè tí ìmọ̀ ti lè fọ́ká nìyẹn ah, eléyìí báyìí tabalowonu tíra àwárídùl àhàlíyà àbá ọ̀rọ̀ yẹn bẹ̀ àwárídùl àhàlíyà àwọn pè ní àwárídùl àhàlíyà nàzọ̀ríyàtún dọ̀rúríyà أو نظرية ضرورة ضرورة شرعية لوهبة قال وترنا عوارض الأهلية نظرية الضرورة الشرعية لوهبة الزحيلي سؤال بارة من سوية أبا به نعم بعد هذا العرض الموجز لمعاني الجهل لغة واصطلاحا وكذلك الأحوال التي تحدث فيها الفقهاء عن الجهل باعتباره عذرا وباعتباره ليس بعذر يتضح لنا أن مسألة الجهل واعتباره من الأعذار تكتنفها عدة أمور لا بد من ملاحظتها wọ́n ní lẹ́yìn tá ti kó àwọn ṣókí ọ̀rọ̀ wá fún ìtumọ̀ jahlu nínú èdè àti nínú lílò àwọn olùmọ̀ nípa ìmẹ̀sìn wọ́n ní bákanáà lẹ́yìn náà ta ti kó àwọn ṣe sí tí àwọn afá ti sọ̀rọ̀ táwọn afá alfuqaha tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀wà nípa àìmọ̀kan ní abala ìwòye sí gẹ́gẹ́ bí àwíjàre àbí ká má wòye sí gẹ́gẹ́ bí àwíjàre wọ́n láwọn nǹkan wọ̀nyí yóò clear sí wa wọ́n ní àwọn tí ó clear sí wa ni pé ọ̀rọ̀ nípa aljahlu káwòye sí gẹ́gẹ́ bí àwíjàre wọ́n ní àwọn alámàrí kan lákìíyèsí níbẹ̀ àwọn alámàrí náà lélẹ́yìí àwọn náà ti àwọn nǹkan tán láti gbéyẹ̀wò lélẹ̀ báyìí ká tó lè sọ pé àwòye síyàn ẹgẹ́ bí aláìmọ̀kan àbá níwòye sí ẹgẹ́ bí aláìmọ̀kan ǹjẹ́ aláìmọ̀kan lẹ́ni àbí kò ń sa aláìmọ̀kan alákọ̀ọ́kọ́ naw'iyatul mas'alati majhula ẹjá máa dé alákọ̀ọ́kọ́ ń ta ní láti wò nípa téèyàn bá kó sáfà ìmọ̀kánrinlẹ̀ fún àbáyìí nípa ìmọ̀kánrinlẹ̀ fún àkọ́kọ́ wo na'iyatul mas'alati al-majhula irú ọ̀rọ̀ ẹ̀sìn wo ló sáìmọ̀kán nípa rẹ̀ náà na'iyatul mas'alati al-majhula irú ọ̀rọ̀ ẹ̀sìn wo gan ló sáìmọ̀kán nípa rẹ̀ ma'lumatu min ad-din bid-darura ṣé àwọn àlámọ̀rí tó jẹ́ sí wípé a àwọn àwọn alámẹ̀rí tí èyẹ lè sọ pé òun sáì mọ̀kan nípa rẹ̀ afẹ́ mọ̀rú àwọn alámẹ̀rí náà ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ à ń pè kan ní al'umuru ma'lumatu min ad-dini bid-darura àwọn alámẹ̀rí kan tó jẹ́ sí pé gbogbo èèyàn ló ti mọ̀ wípé ìtàn pè ní islam gẹ́gẹ́ lélẹ́yìí tí wọ́n bá ní ọmọ pé ìtàn pè ní islam islam nìyẹn á bí wọ́n lè rí gbàtí yẹn bá lóhun ọmọ pé irun lára islam lọ́wà olóhun ọmọ ṣe islam wá ní ọmọ aṣeré láyé ni kí a ní èmi ọmọ pé àwẹ̀ gbígbà lára islam lọ́wà èmi ọmọ yí pé kásìn lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo ọ̀rọ̀ tawhid lára islam lọ́wà àwọn ilé ìbáyìí náà ń pè ní al'umurul ma'alumatu min dini bi bi-d-darura àwọn alámẹ̀rí tó yẹ sí pé gbogbo èèyàn ló ti mọ̀ wípé inú islam ló wà in tán pè ní islam gangan nìyẹn in tán yàn fi ń jẹ́ mùsùlùmí gan nìyẹn wọ́n nírò àwọn masala báyìí ṣerú bẹ́ẹ̀ ni èyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ lẹ́ni sọ pé wọ́n mọ̀ ní àbí àwọn alámọ̀rí tó yẹ́sí pé kìí ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pa rẹ̀ sí lọ́wà ẹlòmí lè mọ́mọ̀ kọ́ pé kìí gbogbo èèyàn lọ́mọ̀ kò jọ́ra yẹn kíyàn máa pa rẹ̀ sìn lọ́wà tó bá ní ma'lumatu mina dini bi darura ó ní pé yí tíyàn gbọ́dọ̀ ti mọ̀ pé ọgbọ́dọ̀ ti mọ̀ pé lára ẹ̀sìn wa ni ìmọ̀ rẹ̀ ilmun daruriyun ìmọ̀ kan tó yẹ pé ọgbọ́dọ̀ mọ̀ ni tó yẹ pé kò sẹ́ni tí ó sọ tí ó sá ìmọ̀ kan nípa rẹ̀ ìmọ̀ ni kó ti mọ̀ wa àwọn kan yẹ pé lè wọ́n ní irú àwọn nǹkan báyẹn á ń láti wòye síná irú èwo lẹ́ni isa ìmọ̀kan nípa rẹ̀ nínú àwọn masá ìlú náà ẹlẹ́ẹ̀kejì almahallu lẹ́dí wọ́kọ̀ àfihìl jahlu àyèwò ní àìmọ̀kan ti ṣẹlẹ̀ ṣé ìlú islamu ní ẹni yìí wà tó sọ pé òun jálá ìmọ̀kan bẹ̀ ni àbí ìlú tí èsè ìlú islam àwòye sí irú àyè tí ẹni yìí ń gbé ẹni tó pèrè láláìmọ̀kan nípa nǹkan kan nù dájú ẹ̀sìn yìí àwò pé irú àyèwò ní gbé المحل الذي وقع فيه الجهل دار حرب أم دار, إس... أم دار الإسلام أو أوكي دار الحرب أم, دا... أم دار الإسلام ونسى إلو tí ó jẹ́ ìlú àwọn ọ̀tá ìsìláàmù lẹ́ni yíwà ní tí wọ́n gba ìsìláàmù láyé tán já ìsìláàmù lógún lọ́wà ní àbí ìlú ìsìláàmù ló wà afẹ́wòye sírù nǹkan báyẹn ó mi pé nǹkan ẹlẹ́ẹ̀kejì táwò síwájú ká tó gbé dájọ́ léèyàn lórí àbí ká tó fi rinlẹ̀ fún yàn pálá ìmọ̀kan ni a kọ́kọ́ wo orú mas'ala wo irú alámọ̀rí ẹ̀sìn wo lẹ́ni ẹjẹ́ aláìmọ̀kan pa rẹ̀ sí alámọ̀rí ẹ̀sìn tó yẹ kí gbogbo èèyàn ti gbọ́dọ̀ mọ̀ pé lára Islam ló wà ní àbálámọ̀rí tó yẹ sí pé kìí ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pa rẹ̀ sí lọ́wà àyàfi àwọn àfáà nìkan àwọn tán bá kéwú sámú tí wọ́n kéwú jinlẹ̀ ní ọmọ ìpẹ́ eléyìí náà ara ẹ̀sìn lọ́wà wọ́n nírú àwọn nǹkan ìyàwó èsì ẹlẹ́ẹ̀kejì ààyè bó lẹ́ni yìí ń gbé ẹni tó sọ pálá ìmọ̀kan lòun ìyíbo ní ń gbé ṣé ìlú tó yẹ sí pé nǹkan ò lè pamọ́ sí níbẹ̀ ní ń gbé ni àbí ìlú tó yẹ pé nǹkan lè pamọ́ sí níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kaunul mas'alati mushtahira ǹjẹ́ mas'ala yẹn ǹjẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó lóun sáyìn mọ̀kan parẹ̀ yẹn sọ̀rọ̀ tó gbajúmọ̀ ni aw ghayra mushtahiratin أو غير مستئرة وغير آه وعبر عنها العلماء ما يشترك غالب الناس في ما ما يشترك غالب الناس في علمه وما لا يشترك غالب الناس في علمه wọ́n ní àwòye sí irú ọ̀rọ̀ tí ń sọ yẹn irú ọ̀rọ̀ tó lóun sáyìn mẹ́kan pààrẹ̀ yẹn sí ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ ni àbí ọ̀rọ̀ tí ò gbajúmọ̀ aw ghayri mashhuratin àbọ̀rọ̀ tí ò gbajúmọ̀ ní irú ọ̀rọ̀ náà wà ẹ́bàrọ̀ àìhàlù ìlẹ̀mọ́ ìbàtáwọn àfáà fẹ́ ma sọ̀rọ̀ nípa ilé ìbáyìí terminology táwọn àfáà lò ẹ́ táwọn àfáà lò lórí ẹ̀ o ni pé máyà sẹ́rìkù gọ́ọ̀lìbù náà sì fi ilmihi o náà ni ìjẹ́ alámọ̀rí tó ẹ́sì pé gbogbo èèyàn àbí percentage tó pọ̀ nú àwọn èèyàn ni wọ́n kópa níbi ìnímọ̀ nípa rẹ̀ tó bá yẹ pé àwọn tó pọ̀ lọ́mọ̀ ń pa rẹ̀ ẹnu àwọn díẹ̀ náà ni wọ́n sáyìmọ̀ kan pa rẹ̀ a jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ nìyẹn òun náà ni kí ni almasalatu almustahira àwọn masala tí ó gbajúmọ̀ nìyẹn wọ́n ni wà máa la yashtariku ghalibu nasi fi ilmihi àti àwọn ọ̀rọ̀ tó já pé kìí ṣe ọgọ́rùn-ún yẹn lọ́mọ̀ àwọn díẹ̀ lọ́mọ̀ irú yẹn àwọn masala tí ó gbajúmọ̀ nìyẹn àwọn ọ̀rọ̀ tí ó gbajúmọ̀ nìyẹn awòye sírú ọ̀rọ̀ yẹn sọ́rọ̀ tó jẹ́ sí pé ẹwọ nìsìn ọ̀rọ̀run kíkí nìsìn nírù lọrin tàwà yìí ẹ̀rí pé tàbá ní káwo percentage àwọn tó mọ̀ nípa ìrun sí àwọn tí wọ́n mọ̀ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé ìrun jọ́ràn yàn so ibà nìsìn yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tí wọ́n ń gbénú lú wọ́n mọ̀ pé ah ìrun jọ́ràn yàn fáwọn mùsùlùmí abẹ́ẹ̀kọ́ ni so ká mọ́ sọ pé mùsùlùmí kan ní ọwà jẹun yóò tán tí wà ní ẹ̀mí eh, <laughs> o mọ̀ pọ́ràn èèyàn nìrún so kọ́nà bá kó sànú wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àǹtí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wa lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó lé wàláì wọn kí kírun àyíbẹ̀kọ́ ni sáà wàláì wàláì ọ̀pọ̀lọpọ̀ wọn kí ẹ ẹsàkíyèsí ẹ ṣàkíyèsí dáadáa mo ń sọ fún kanú àwọn ọ̀rẹ́ mi mo ní wòyá yìí sí ìyá yìí látàárọ̀ tó bá ti dé sí di túwó yìí títí fi tú ìdí túwó iná yóò ti máa rá mú tí ó ti máa lọ tí ó ti máa bọ̀ àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn tí ń bá àtọmọ tó bínú kò sẹ́ni tí kírùn sunday nìkan tí ní wá sì naam, tọba yi yìí jẹ́ a sunday ti mo wíwù ní pé kèé wá bí iṣẹ́ sunday nù kèé wé mọ́ ń kí ní sunday kèé wá bí sunday wọ́n ni àkípọ̀ ọ̀run ní jọlọ́n lójú àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ó da ọ̀rọ̀ kí a mọ́ sọ pé àkàpọ̀ ọ̀run ní jọlọ́n lójú náà ṣé ó bá láàká ìmú ká sọ fún ọ pé kí bàbá sọ fún ọ pé mọ́wọ̀rí àkànpó ń jẹ iná ní jọmọ lójú yóò lè pọ̀ tó bá ti dàárọ̀ ìní fún olóúnjẹ tó dọ̀sẹ̀ ìní fún olóúnjẹ ìwà kó gbẹ papọ̀ fún ọlálẹ́ so àkànpó ń jẹ ní jọmọ lójú yóò lè pọ̀ dáadáa ṣé ọ̀rọ̀ tí ìwà àti bàbá rẹ̀ ní síra yín gbọ́ <laughs> ẹ tà sí ara yín wallahi ẹ tà sí ara yín tààrà so ọ̀rọ̀ burúkú nìyẹn ọ̀rọ̀ burúkú ni wallahi so ibà ní sin yìí so káwọn àbíbí tí wọ́n náà ti ń ṣiṣẹ́ owó oṣù ké níwọ̀n fún ọ owó oṣù kejì wá nítọ̀ àkàpọ̀ owó oṣù ní jọ òṣìṣẹ́ lójú orílẹ̀ oṣù kejìlá kò tó gba ogbówó rẹ̀ wípé tàbí ká pé in tí ó súnmọ́ pé ẹ̀yìn rẹ̀ ni wọ́n padà ngan ní <laughs> ó yẹ owó òun òfìsè tó màlúù àti mọ́sà lẹ́yìn rẹ̀ tí ó bá ní sí yìí nígbà tó ọba tó bá ṣiṣẹ́ fún odidi oṣù méjìlá tàn wá fún olówó oṣù tán ní tọ̀ àkànpọ̀ owó oṣù iná ní jọ òṣìṣẹ́ lójú má wọ́n rí tó bá ti ní oṣù tó bá ti ní oṣù kejìlá gbogbo ẹ̀ lápapọ̀ fún kó lè bá pọ̀ dáadáa ọmọ wa látẹ́gùn <laughs> síwájú síwájú kódù kejìlá tó tó àbí so ìntàwò lè gbà kan fi lọ wá àwọn máa fi lọ lọ́wọ́ bá kí wá ṣe ewu nkálukú kónkálukú náà kó wà ẹgbẹ́ wọn kónkálukú ẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ó láàrin àwọn obìnrin pé wọn wàláì láàrin àwọn obìnrin pé wọn pátá wa wàláì tí ń bẹ ní pàtà tí ó rọ kíríká wọn ní pàtà 1 2 3 4 ní ètò súnmọ́ wọn dáadáa mẹ́rin ni ẹṣẹ́ bàbá àwọn mọ́sálásí ẹ̀rìmà ẹ̀rìmà ẹ́ àwọn mọ́sálásí ẹ̀rìmà ẹ̀rìmà náà lọ́wà ń pàtà mẹ́rin ni mọ́ mọ̀ tó yẹ́ pé ó súnmọ́ wọn ó jù bá ní lọ o àmọ́ tó súnmọ́ jù tó súnmọ́ jù tó yẹ́ pé kẹ́ẹ̀kan ni ò nídìí kẹ́ẹ̀ àwọn míì kódà mẹ́ta méjì gan ní wàláì wàláì tó bá ń pèrún àwọn ìyá tí ń ta gbókí ní pàtàkì musulmi náà ní wọ́n ń pèrà wọn fa kò sẹ́nibọ̀dì tí ó dìde lẹ́nu wọn ẹni mọ́ parọ́ kan tó bá dásìkò òun ẹlọ pátá <laughs> wọ́n ní kódà búkà bí tán ti ṣe mọ́sálásí náà tún wà wọ́n ní dáhùn kẹwàá ṣe pàtà nìkan bẹ́ẹ̀ náà ni gbogbo àdúgbò náà Allahi lazim musulmi náà tẹ́ ń pẹ́ra wọn so ẹlòmí ò forí kan rí láyé wàláì kò forí kan lẹ̀ rí àfinú ọdún inú ọdún gẹ ẹlòmí ò tún ní lọ sí ìdí wàláì ọlọ́run bó ṣàánú wa so ilé ìbáyìí àwọn nǹkan tó bàyànú jẹ́ pátápátá gbà ní naam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá ní láti wòye sí nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin kaunul mas'alati mimma yaqa'u fiha al-khata' wal-jahlu an ijtihadin sahihin kí mas'ala yẹn kọ́rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn kó jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé àṣìṣe ṣẹlẹ̀ nínú ẹ̀ tàbí àìmàkan ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn náà nínú àlámọ̀rí náà àìmàkan àtàṣìṣe yìí ó jáde láti ibi ìgbìyànjú tó lálàáfíà ìgbìyànjú náà ni wọ́n fẹ́ ṣe lórí àlámẹ̀rí ẹ̀sìn yẹn àṣìṣe wá ṣẹlẹ̀ sí àwọn olùgbìyànjú náà àbí àyìmọ̀ká ṣẹlẹ̀ sí wọn tó ń ti gbìyànjú wọn tó ń ti gbìyànjú wọn láti ṣe láti ṣe kò ń gẹ́ tọ́nà ọba àlèkẹ́lá fẹ́ kan ṣe wọ́n ṣàṣìṣe òdì ni wọ́n lọ mú wọ́n ṣaláìmọ̀ kan wọ́n ma eléyìí tí ọlọ́run ọba àlèkẹ́lá fẹ́ kan wọ́n ṣe kò ń gẹ́ rẹ̀ gan irú bá yẹ ni sí á fún yàn láì àwíjàre àìmàkan lórí àbá ní fún yàn láì àwíjàre àìmàkan lórí ẹ̀ àwòkáwùnù ha láyàkọ̀ ìfí hal ìjtihadu lè mú kọ̀ọ̀láfàtì hal mashhur min alkitabi wa sunnati wal ijma àbí mas'ala yìí àbọ̀rọ̀ yìí ti ẹ sọ̀rọ̀ tí sí àwòye sí pé sọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ tó jẹ́ sí pé àṣìṣe àtàìmàkan ṣẹlẹ̀ ń bẹ látara ìgbìyànjú tó lálàáfíà ni àbí kèé mas'ala tó jẹ́ sí pé ìjtihadu ti ẹ̀ lè wọnú ẹ̀ ṣé kìí ṣe masala tó yẹ pé tí ẹ gbọ́dọ̀ ṣe ìṣìhádùn èèyàn gbọ́dọ̀ ṣe gbìyànjú kankan lórí ẹ̀ nítorí wípé kí ni o ó yapa sí tó hàn nínú ẹ̀rí tó wá nínú kìtàbà ti súnà ti ìjìmá gbogbo ìṣìhádùn téèyàn bá fẹ́ ṣe wa yutliku alayha al-ulama àwọn àfá àwọn a máa pẹ̀rú àwọn nǹkan báyìí ní almasailu lẹ́tí mahallu ijtihadin almasailu lẹ́tí mahallu ijtihadin fiha masahun àwọn masailu tó yẹ sí pé ààyè kí a ṣe ìgbìyànjú ń bẹ ó yọ́lẹ̀ ó sì tọ́ walmasailu lẹ́tí lámasáró lil-ijtihadi fiha àti àwọn alámẹ̀rí ẹ̀sìn tó yẹ sí pé àyè ọgbàyàn láti ṣe ijtihadu ń bẹ̀ ṣe irú àwọn alámẹ̀rí tó yẹ sí pé àyè gbà wá láti ṣe gbìyànjú ń bẹ̀ lẹ́ni yìí ṣe kíni ló sàìmọ̀kan lórí ẹ̀ ni àbí inú àwọn alámẹ̀rí tó jẹ́ sí pé àyè ọgbẹ̀ni kankan láti ṣe ìgbìyànjú ń bẹ̀ ibẹ̀ ló ti sàìmọ̀kan yóò determine pé sá fún ẹni ilé àwíjàre aláìmọ̀kan àbáà ní fún ó dẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn-ún hálàtù man waqa'a minhu al-jahlu àwòye sí ìṣe sí ẹni tí àìmàkan ti ẹ̀sẹ̀lẹ̀ lọ́tọ̀dọ̀ rẹ̀ gan fafarraqu bayna hadith al-ahdi bil islam àwọn àfá ìlàbàlà bí wọ́n ṣe yàtọ̀ láàrin ẹni tó yẹ sí pé ó ṣẹ̀ṣẹ̀ gba islam ni ẹni tó yẹ sí pé èèyàn tó tún ní nínú islam ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba islam wa ghayrihi mímọ̀n lẹ́sà bí hadithi ahadin bil islam wọ́n sì sì yàtọ̀ láàrin rẹ̀ àtẹlòmí tí àtẹni tó yàtọ̀ sí nínú tó yẹ pé òun wọ́n ti ẹ̀bí sínú ẹ̀sìn ni òun ti pẹ́ nú ẹ̀sìn gangan bí kàlẹ́ndà aláfọwọ́ yí ẹni tó yẹ sí pé òun ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ẹ̀sìn ni àwọn àfáà máa fún yẹn ní àyìnmà kan lórí àwọn pé à ń mọ nǹkan báyìí nínú ẹ̀sìn torí wípé ó ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ẹ̀sìn ni ó pọ́sibù kọ́ mọ́ mọ́ ń tòótọ́ ẹwọ èèyàn tó ẹ̀sẹ̀ wọlé sínú ẹ̀sìnsìn tó wá ní ah, ìyìn màlúwà láṣẹ ní sẹ́mọ̀ pé ó lè mọ́ màlúwà láṣẹ ní tòótọ́ torí pọ́ ẹ̀sẹ̀ wọlé ẹ̀sẹ̀ ma kọ́ ni bí kìláàfì ẹni tó yẹ sí pé òun ti ẹ̀ ó ti pẹ́ nú ẹ̀sìn wọ́n bí sínú ẹ̀sìn ni ó ti pẹ́ ń bẹ̀ ó wá lóhun màlúwà láṣẹ ó yẹ kí èèyàn rọ́gbà ọrùn fún ó dàgbà tó bá yọ màlúwà láṣẹ tán bí ó sínú ẹ̀sìn ẹlòmíà tó wá máa wàlá yẹn ni kí ni wàlá yẹn ti pọ̀ mami gan alájà ni wọ́n <laughs> ẹlẹ́ha gan ni mami bàbá mi ni mami mọ́sálásí wa kí ni wàlá yẹn nítorí pé sọ fún wípé pé wà lọ kírun kí ni wàlá yẹn pọ̀ sí ọlọ́run ìwà lọ́lọ́run fẹ́ lò ìwà màmá mi ẹlẹ́ha ni wọ́n bá mi gan àwọn ni mami mọ́sálásí wa <laughs> ah, ọmọ àfáà ńlá ni mí ah in tí ó jọ jàgbákò yà ganu nígbà <laughs> pé èèyàn tó ń dáràn sí rẹ̀ lọ́rùn in tí ó jẹ ó ṣe àgbákò yànu wallahi lazim ẹlòmí tẹbá ti àwádé kò kí ní jẹ́ ọmọ lọ́rin ní mí kò sí jẹ́ ẹ̀rẹ́sọ fún mi ọmọ lọ́rin ní <laughs> wallahi ọmọ òkè àbáwọn haúsá wàláì tẹ́lẹ̀ mẹ́mọ̀ ọgbẹ́ kí ni wàláì látàrí wá ni mo ti wá hmm. àwa gangan ní ọ̀dọ̀ wa ní Islam ti ṣe kí ni so kò sí nílé kafa tí hajjá ẹ̀tù wa máa kọ̀rẹ́tì wọn irú wọn ní tó wá takú so kọ́nà bá kó sànà wa so irú se sí ẹni yìí àwòye sírú Se sí ẹni yẹn sẹ́ni tó ẹ̀ṣẹ̀ gba Islam ni tó ẹ̀ṣẹ̀ pé ó gba Islam kè tí pẹ́ abẹ́ tó ti pẹ́nú ẹ̀sìn ẹ̀rọ́kẹ̀ bá wagó nínú àwọn nǹkan tí a wà gbé ẹ̀wò inshallah ta'ala lábẹ́ àwọn ilé ìbáyìí àwọn àfáà máa ń ṣe ìpín ìṣe wọ́n máa ń ṣe pínpín àìmọ̀kan sọ́nà méjì alákọ̀ọ́kọ́ kismun nashi'un an tafriqi sahibihi wa taqsirihi fi izalatihi fala udhra lahu fihi wọ́n ní àìmọ̀kankan wọ́n ní ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni àìmọ̀kan tó yẹ kó jẹ jáde látara ìjòkólẹ̀ tẹ́tẹ́rẹ́ ìsọ̀lẹ̀ ìmọ̀ gbìyànjú ìsàsẹ́ ètò ẹni tí àìmọ̀kan yẹn ń bẹ lára rẹ̀ òun ló jòkólẹ̀ tẹ́tẹ́rẹ bígbà pẹ́sìn ò ti ẹ̀ kán bígbà pọ́lọ̀ wọn ò ti ẹ̀ bá òun wí bígbà pẹ́sìn yìí bígbà pé ọlọ́run ti ẹ̀ ti gbé kúrò lórí tiẹ̀ ẹni tó ẹ́sí pé aláṣẹ ètò ni òun ló jòkólẹ̀ tẹ́tẹ́rẹ òun lọ́yọ̀lẹ̀ so ibà nísìnyí láti lè gbé kúrò fúnra rẹ̀ àìmọ̀kan kò gbẹ́ ìmọ̀kan kó fún rẹ̀ kò sì gbìyànjú láti mọ́ tọ́lọ̀wọ́ bá àríkẹ láfẹ́ wọ́n ní ẹni báyìí kò ní àwíjàre kankan o wọ́n ṣe wá sí kọ̀bọ́ta wọ́n ń kéwú kọ̀bá wọn ké kò kéwú kò béèrè aláìmọ̀kan wọ́n nírú àwọn èèyàn báyìí wọ́n ní wàlọ́hì wọ́n nírú wọn káà <laughs> ń wí ṣe bá yẹ wọ́n jí ló bí kí àwọn ẹgbẹ́ ilé rí tí ó pé wọ́n jí láwà wọ́n jí a. dẹ̀dẹ̀ ní ìdátọ́ ni wá ẹ̀ẹ́sà máa fà wálẹ̀ wọ́n wí o kí àwọn ọ̀gẹ́ wọ́n láláì mọ̀kan ni wá ìdákan fi wálẹ̀ jàre èyí ní ẹni títí kakaka ti yín pọ̀ irọ́ o kìí sọ̀rọ̀ pé kìíní bí èèyàn bá ti jẹ́ sí pé òun ló jòkó at the age of at the age of 70 ni mo yẹsẹ̀ nǹkan wọn ní janaba wọ́n ti bí gbogbo ọmọ tán nù wọn ma janaba wẹ̀ <laughs> wàláì àsìkò tí wà wúlò mọ́ àsìkò tẹ́ ti wọ́n mẹ́rin pọ̀sì tí wọ́n ṣe haizọ ọmọ tí wọ́n wàláì mo wá ní kí ló dé wọ́n láwọn ọmọ níyàn ni ẹwọ́n tẹ́ kó bá wọn wàláì ẹwọ́n tí àwọn àfá àgbákan àwùjọ wáyìí ẹwọ́n tẹ́ kó bá wọn yáyìí

ẹlòmí ìhákọ̀ ní tí so gbogbo alápàtà ẹja láyé gbadé jáyé gbadé ń bẹ lórí ẹlòmí amẹ́ pẹ́kọ́ wákàtí káàrù kékeré ìgbà oní wàhálà fún pé àwọn onílàkáyé ti wá <laughs> ẹ̀mà onílàkáyé <laughs> ò <laughs> sì hmm. tó kéjì fún tó ní lákàyè ń bẹ fún ọ wàláì ó ń sàbòsí fẹ́mi ara ẹni wọ́n láwọn ọ̀mà níyàn wàláì àìwá ma yí obìnrin báyẹn ní ọmọ bá sí ń wẹ̀ jànábà dòní obìnrin mí ọmọ bá sí ń wẹ̀ haidọ̀ bákan náà láwọn gbogbo ẹ̀ kọ̀ẹ̀ẹ̀sẹ̀ yàtọ̀ so ibá ní sí yìí so kí ni irú èèyàn báyìí yóò wà jókòó tẹ́tẹ́rẹ́ ń ṣe bísínẹ́sì ń ṣe gbogbo ẹ̀fà bá ṣe jẹ bá ṣe mú ní ń bá káàkiri látàárọ̀ tilẹ̀ fi sú wọ́n nírú ọ̀tọ̀ bá rí báyìí àìmọ̀kan ò ń ṣe excuse fún ọ àìmọ̀kan kì í ṣe excuse torí pé ìwọ ló sàṣètò ààyè ń bẹ fún ọ láti lọ kọ́mọ̀ àwọn mọ́sálásí ń bẹ ládùúgbò yín tán ṣe wá sí tán ṣe gbogbo ẹ̀ wọ́n ní gba náírà kan lọ́wọ́ ẹ láti wá gbọ́rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba àìwé sáláìmàkan onífẹ̀ẹ́nu alágídí ọkàn ìníwọ́ yẹn tó kọ́nà wà kó sànà wa kọ́lọ̀ mọ́ sí wa lálágídí ọkàn níparí tó lásìkò ti lọ gan ẹlẹ́ẹ̀kejì qismun nashi'un an adami tafuriqi náà ni ìpín ni ìpín tó yẹ sí pé ó jẹ jáde níbi tí níbi tó ṣe pé nìyẹn jẹ́ ẹni tí ó jẹ́ ni tí kò wámà wọ́n ni kìsìmù náà ṣe òní adami tafuritin wa ihmalin lè adami wujudi man yu'allimu sahibahu wọ́n ni torí pé ẹni yẹn wáwáwáwá kò rẹ́ni tí ó kọ́ ni sẹ́mọ̀ pé ìrún ìkọ́kọ́ kú <laughs> so keese lọrin náà ń wí pé mọwọ mọ̀wọ́wọ́wọ́ ààrẹ ni tí ó mi irú àwọn ìlú báyẹn irú àwọn ìlú báyẹn jìnà abẹ́ẹ̀lẹ̀ mẹ́rin Nàìjíríà nítorí wípé yàtọ̀ fún lọrin gan wà lẹ́kìtì mẹ́kọ́ lóun dé lọrin ọ̀rẹ́ ni tí ó <laughs> dé lọ àbí wọ́n ní kó rìn dípa wọ́n ní wọ́n sọ fún ọ pé wọ́n sọ fún ọ gbọ́rọ̀ jáde kó mẹ́yẹn bó bá jẹ́ ọ̀rọ̀ òṣèlú o lè tàtẹ̀kìtì lọ sábújá <laughs> ẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe mítì ní Sókótó lẹ́mọ̀ṣe ní Kàfàǹṣà lẹ́mọ̀ṣe lẹ́kọ̀ọ́ lẹ́mọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àmọ́ lórí rẹ̀ sí <laughs> èkìtì lè mí wà ní táǹsọ fọ́ báhùn mélòó lẹ́kìtì sí

wàláhì làǹfìm tí èyàn bá rí bá ti ń sí ẹ̀sìn lọ́rẹ̀ èyàn sì máa sun ẹkún ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mẹ́rin ní Ondo State wàláhì ojú káì ojú dúdú mẹ́rin gan kódà bẹ́yàn bá lọ sí júmọ́ àwọn èyàn bẹ́yàn bá lè téyàn bá lè sunkún púpọ̀ wàláhì tí yóò fi kúrò ní júmọ́ àwọn ọmọ rẹ̀ ẹ̀lẹ́kùn nìyàn mọ̀ pé káì bóò làwọn eléyìí ó sì lọ́jọ́ gbéra kìí àwọn báyìí torí pé gbogbo ọ̀kan lẹ̀ tiẹ̀ lójútùú wàláhì kò tiẹ̀ lójútùú rárá ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́rùn pátápátá ẹ̀sìn ó dàrú yẹnyẹn àtẹni tí ń kọ́ àtàwọn àtẹni tí ń kọ́yàn bàbá yẹn ṣeun àtẹni tí ń kọ́yàn lẹ́sìn àtàwọn tí wọ́n ń kọ́ irú ìrónìborùn gbogbo ikọ̀ ògbé kan wàláì wàláì ìbẹ̀lẹ̀ máa ògbé káì Ìlọrin káre lọ́hùn bá a ṣe ń sọ yìí náà Ìlọrin tún dáfa wàláì mo fọlọ́ bàbúrà téèyàn bá dí àwọn ibòmíì ẹ̀yìn onílè lọ ọ̀sẹ̀ kan tí yóò fi kú mẹ́ pé káì ìbá ìbá èyàn bá kú síbí kódà ó ṣeéṣe kán mọ́sí kú yẹn dáadáa wàláì <laughs> ó ṣeéṣe kán mọ́sí kú yẹn bẹ́yàn bá ti fẹ́ ráre ẹ̀yẹ ẹgbẹ̀yìn kọ́yà má kú síbẹ̀ yẹn wàláì ojú dúdú gan tààrà wọn mọ́ nǹkan kan so kọ́nà bá kó so kí láyé fàyọ́ bẹ̀ ni pé ni àwọn wọ̀nyí àwọn ìlú súnmọ́ wọn fa tó yẹ sí pé wọ́n lè ṣe kí ni wọ́n lè jáde lọ síbẹ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kése irú yẹn náà wí ẹni tó yẹ pé gbogbo gbìyànjú ẹ̀ láti kọ́ ìmọ̀ gbogbo gbìyànjú ẹ̀ kò gbogbo bí tágbára rẹ̀ ma gbogbo bí tí ó lè jáde dé kò rẹ́ nìkankan tó lè kọ́ irú ẹ̀ ń bẹ o irú ẹ̀ ń bẹ láyé dáadáa kódà ń bẹ Nàìjíríà yìí tó yẹ pé ẹ̀mọ́ tí èèyàn bá kan rú wọn báyìí mọ́ pé káì ẹ̀yin náà sì wà Nàìjíríà sá so kọlọ̀bá kó sànà wa so irú àwọn tó bá rí báyìí irú àwọn tó bá rí báyìí àìmàkan lè jẹ́ excuse fún wọn láàyè ibi táwọn bá wà so inṣáàlá ta'ala ibìnà ládùó sí ibìnà lábá dúó sí inṣáàlá tó bá di lọ́la a máa so that ká lè bá mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀kan ìmọ̀kan kò ń ṣe gidi

kílódọ̀ kílódọ̀ màwẹ́ gbà ẹ eh, eh, èmi ọ̀lọ́lé kéwú ni ọ̀lọ́lé kéwú lọ́ọ̀lọ́ wà màwẹ́ gbà láíláí ah, gbogbo àwọn èyí gbogbo alágbọ̀rọ̀ máa ṣe gbogbo awon ni ló fi jẹ́ pé ìmà wọ́n pín méjì ìkan tó ìkan tó kìfáyà ni bẹ́yìn ó ṣe sin lọ́wọ́ ọba ó gbọ́dọ̀ mọ̀ ó bó so ọgbọ̀rọ̀ lọ kọ́ yẹn ni fọ́rùdù kìfáyà ah, ah, ní pé ẹ̀bọ́ láti pínkún àbọ̀ bá mọ̀ yíò pín kílẹ́tọ̀ mú pínpín èmì ìsàfà ní dànsákì ẹ̀ èyí ìsàfà ń tòótọ́ mọ́dásógún pínpín mọ́dásí kílẹ́tọ̀ ah, ṣe fátúwá èmì ìsàfà ní àhẹ́ẹ̀ irú àwọn ọmọ báyẹn ìyẹn lè máa sọ pé mi ìsàfà lórí ẹ̀ irú àwọn ọmọ báyẹn ganan agbẹ́lẹ́lọ́yẹ̀ tí ó máa òun gan ní ọwà yàdá tí lọ́wọ́ máa bá ń pínkún pínpín yẹn gẹ́nẹ́ kí lọ bẹ́ẹ̀mẹ́ mùsùlùmí náà gbogbo wá <laughs> mùsùlùmí ní gbogbo wá jò tó ọ̀bẹ̀ kìí ṣe gbogbo Ọlọ́run ń pè dásọ́rọ̀ ẹ̀sìn pé ká máa tọ́ ọbẹ̀ sìn kò yé báyìí nísìn so Ọlọ́run ọba àlékẹ́lá gbé ojúṣe ń kálukú gbélé lọ́wọ́ so kọ́nà ọba kó ṣàánú wa so ẹ jẹ́ ká jáde ká wá ìmẹ̀sìn wa lọ so báyìí nísìn ká má jòkó tẹ́tẹ́rẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jòkó tẹ́tẹ́rẹ́ tó yẹ gbé pẹ̀lú àìlákàkún rẹ̀ àìkẹ̀sẹ̀kún òun náà ni òbí ma nǹkan tó yẹ kó mà irú ẹni báyìí ò ní fún láwíjàre lọ́jọ́ gbé al torí pé àwọn báyẹn wọn ka ọlọ́run ọba kún rárá nìyẹn wọn bìkítà wọn kọminú ọlọ́run ọba ayé ọlọ́run ọba ò wọn àmín ayé ọlọ́run ọba ò kà wọn àyà kò wọn sọ́lọ́run nìyẹn sòkọ́lọ́ ọba kó sànù bi ni ó tóbi ni so a ìjókòó tẹ́tẹ́rẹ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba ká má nígbìyànjú láti ma ń tọ́lọ́run ọba àlékílá ran wa wáyé wá ṣe abẹ́lẹ́ ọba kọ́lọ́ba kó là wá kú mẹ́ o la ilaha illallah abẹ́lẹ́ ọba kọ́lọ́ba kó má fìyà jẹ wá láyé àti lọ́jọ́ gbé dàlkìyàmà la ilaha illallah abẹ́lẹ́ ọba kọ́lọ́ba kó allahumma arina alhaqqa haqqan warzuqna ittiba'ah وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ọlọ́run bá fòdúdó àwárùdó rọ̀wálọ́rọ̀ kalima tẹ̀lé torí kìí ṣe gbogbo ẹni tó bá mọ̀ òdúdó ní máa ń tẹ̀lé òdúdó ẹlòmí ọmọ sọ fún pé àfà ẹ̀ àwọn ẹ gbogbo wa bákan náà ni wá ọkàn rẹ̀ ọ̀yàtọ̀ sọ́kàn tiwa ọmọ nàìjíríà náà lẹ́jọ́ ni wá òsìbì kankan àjọjọ irú róǹborùn à ń kó ní lébà ní ìṣò báwa náà ṣe pakítí mọ́lẹ̀ tó ń kálukú náà ta gbìyànjú ta kó bọ́jú kó bá mú wípé a gbogbo bébà ṣe gbà ní ó gbà á sìn lọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ọba àríkà ní káwá sìn so ibà ní sìn bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe kíni bẹ́ẹ̀ ni wọ́n náà mọ̀ ṣe tẹ́rí ti tiwa yìí ẹ̀ eh, ọlọ́run ṣàánú tiwa ọ̀nà tiwa ti jìn wá yìí <laughs> ọ̀nà rẹ̀ jín wallahi ọ̀nà rẹ̀ ò ti jìn rárá ọ̀nà rẹ̀ ò jìn rárá kò sí ẹni náà lódì mẹ́gbà tí yẹn bá ṣe mí lọ sókè tí ń mí lọ sílẹ̀ o tọ́nà ọba àdékẹ́lẹ̀ tí ò lè forí jìn kò sí ẹni kankan tó pọ̀ jù fún tó ti tọ́wọ́ ti bọ́ sórí fún wallahi alazim ọlọ́run ọba àdékẹ́lẹ̀ inna Allaha yaghfiru yaghfiru dhunuba jami'a قل يا عبادي قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ẹ má jákàmù náà kó nù kí ọlọ́wọ̀n bá kò sẹ́ni tọ́lọ́wọ̀n bá lékelẹ́ ò líkẹ́ so ibà nísìn wà arìnà albátila bátila wàrzíkùnà ṣìnáàbà ọlọ́wọ̀n bá fi àbàjẹ́ hàn wá lábàjẹ́ faburú hàn wá láburú já lè jìnà sí torí kèése gbogbo ẹnikẹ́ni tó ma burú náà ní ma ń rá burú jìnà sí ẹlòmí mú tí dò ní wàláyọ̀ ní àfá ẹ̀ sáà bá bẹ́lọ́ kọ́lọ́ yókù lẹ́mẹ̀wá ìwọ náà yókù lẹ́mẹ̀ ara rẹ̀ ẹlòmí mú gbó mú sì gáyé pé àfá ẹ̀ ẹwọ wàláyì ẹsàmà bá bẹ́lọ́ so kò rí kò rí jìnà sí ni ẹ̀ ṣe rí sí náà yìí ọlọ́run ṣàánú wa wa ìjọ́ tó bá kó héèdì lọ́mọ̀ pé zìnà ṣe jáwọ́ fún wàláyì so ọlọ́run ọbọ̀ sànú wa gbogbo nǹkan yìí ló ṣe jìnà sí ìyẹn máa ń jìnà sí ni ìyẹn máa ń súnmọ́ ọlọ́run ọba ni àmọ̀gbà tí kú ó dé kọ́nà bá ní kẹ́kọ́ mọ́jẹ kí kúkásẹ̀ burúkú máa lọ́wọ́ àmì rẹ̀ ní ká má ṣiṣẹ́ bú tọ́lá fẹ́ràn àmì púpọ̀ àmì rẹ̀ ní ká má ṣiṣẹ́ bú pé èèyàn bá ti ń ṣiṣẹ́ bú yóò kà mọ́ so àmì rẹ̀ ní pé ọlọ́run má jẹ́ ṣiṣẹ́ bú òun náà ní pé ká má ọlọ́run má jẹ́ kúkásẹ̀ bú máa lọ́wọ́ àmì ẹ̀ náà ní pé wọ́n náà má ṣiṣẹ́ so kọ́nà bá kó sànù alhamdik ashhadu ilaha illa ant astaghfiruka Yeah.